from the first day anabi wa wà bẹ́ẹ̀ fọdún mẹ́wàá ọdún kọkànlá lọ́rùn tó bẹ̀rù kún ọdọọdún kẹẹ̀ẹ́dógún láàrin àti zaka tó kún ọgbọ́n ọdún lé méjì lòfin hajj tó dé kí lè lẹ́yìn náà ń sọ fún wa ń sọ fún wa pé bọ́lọ̀ ń ti tó ẹ̀sìn rẹ̀ ní àfi káwa náà tó bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹ̀ wá jẹ́ abira wa pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá ipò kèló la fi tàwíìdù ipò kèló la fi tàwíìdù sí. ọ̀pọ̀lọpọ̀ ilé ìtawà ń rí bí ọba jẹ́ nọmba láàsì <laughs> yóò sì jẹ́ sẹ́kọ́ńtò to the last. àzìlá ń gbin tọ́lọ̀ ń bí àzìlá ń jí sí ọlọ́run ẹ̀dàkùn ẹja ronú sí o. ibi ọlọ́run ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni purpose of our existence torí ẹ̀ náà ló fi ní a wáyé kò sì wá jọ dàrú nígbà tí ọmọ gbófin ẹ̀sìn dé òun náà ló fi sàkọ́kọ́ nígbà tá anabi ọmọ ẹran yẹn pé lọ́ọ́ jíṣẹ́ ìsìláàmù anabi náà tún rí píjì ẹgbẹ́ tó fi bẹ̀rẹ̀ ní ètè táwọn ò ní bẹ̀rẹ̀ ń bi tàwíì torí náà àti àtàwíìdù awwalan law kanu ya'lamun. bó bá ipa àmọ́ ni tàwíìdù làkọ́kọ́ ìmọ̀ ọlọ́run lọ́kan ìsìn ọlọ́run lọ́kan òun ni ẹja kọ́ gbajúmọ́ bó bá ti dúró òun ni foundation orí rẹ̀ láàmú gbogbo ẹ̀sìn yòókù lé sẹ́rí bẹ́yẹn bá ń ṣe gbogbo ẹ̀sìn yòókù àti ọmọ kírun àwa ká ní òkírun ọlọ́run ló ní òkì àmọ́ àánú rẹ̀ ń ṣe wá torí pé yóò dàbí ẹni tí ń kọ́ rúfù lé tí ò ṣe kí ni tí ò ṣe foundation ẹ dákun ṣe rúfù ni ó dùn ó kò lè dùn ó bẹ́yẹn bá délé tó rin jìnnì nísìnyí ọwọ́ á ní ẹ̀jẹ̀ tó ń wí lọ́nà èèyàn rí ilé bóyá ní àwọn ọlẹ́rìndì nísìnyí wàdà irú ilé yìí ìwé mi náà irú gílóòbù tẹ níbẹ̀ yìí irú táìtì tẹ fi bẹ̀ yìí irú pop rẹ̀ yìí ọwọ́ abọ́sọ́jà ọlọ́ra pop ọbọ́sọ́jà ọ̀ra ọ̀ra táìtì ọ̀ra plumbing material gbogbo ẹ̀ wọ́n wá wí pé wọ́n ní gbẹ́ kòtò fi kòtò ṣe kòtò màá gbé ni. sẹ́mi pé kóòtù kéèyàn níbi tẹ́ ẹ bá délé wọn nísìsẹ́ rí kóòtù ẹ lè rí ibi àwa yìí náà nísìsẹ́ rí kóòtù mẹ́ níta sọ́dà yìí náà láàmú rí àárí táìsì àárí ac àárí fan àárí pop àmọ́ ǹjẹ́ without that kóòtù ẹ ṣé gbogbo àwọn sọ́dà yóò dúró ẹ kò ní dúró bọ́rọ̀ tàwí dùdú nínú ìsìlámù lọ ẹ afẹ́kárí yẹn kọ́ máa kírun afẹ́káwé ó dé kí gbogbo àga ẹ̀ mọ̀ ah, ni mi àwa nú àwẹ̀ kí mọ́kò ó dé kápẹ́ àmùsùlùmí ah, wá jì mí kọ́dún ilé yóò dé kẹràn mi ó dé gàgàrà àmọ́ bí yẹn bá ní gbogbo eléyìí tí ò ní tà ò rí du kọ̀gbẹ́ kínní ẹ́ kọ̀gbẹ́ kóso foundation gbogbo àwọn nǹkan wọ̀nyí ò ní tán àbí bí yẹn bá san rẹ̀ ló kù torí náà ẹ dákun ẹ má jẹ ṣètọ́ ni ọ̀tàn wa bá ti ń pilẹ̀ ẹ sì má já wa náà ọ̀tàn orí ara wa. إذا كان التوحيد أول المهمات bọ́bá wa ṣe pé bọ́lọ̀ ti tó yìí náà lórí bẹ́ẹ̀ náà ló sì rí wípé àkọ́kọ́ nítorí yà á mójútó òun ni tàwọ́fẹ́dù. àkọ́kọ́ ntẹ́yẹ wa lè fi síìlì lọ́dọ̀ ọlọ́run ntẹ́yẹ ó fi sìrìn ọlọ́mọdé á sìrìn ọlọ́mọdé á jẹ ìyá ká jẹwé ya máa ní mo ti wí nì. sẹ́rà àkọ́kọ́ tó lè fa ìyá àtẹwé ya fún yàn òun ni ọ ọlọ́run ò jẹ́ ìwọn náà dàrú ètò ni pé àkọ́kọ́ ní tí ó sun ọmọ lọ́hùn òun ni tàwíìd àkọ́kọ́ ní tí ó gbé ọ jìnà sọ́lọ́hùn tí ó di orí bínú ọlọ́hùn òun ni dàkejì tàwíìd kí ni dàkejì tàwíìd àṣírìkò ẹ̀bọ títẹ̀ ẹ̀bọ títẹ̀ yìí ni olúwa sọ́nù alukur'an kẹrì mẹ́dàkẹ́ ìwọ́bọ́lọ́ ti gbé kalẹ̀ wọ́lọ́kọ́ di ó hìyà ilé ìta. وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك káàbẹ ní ìta lọ́lọ́run bá rí ẹ ọdọọdún jọsí bàbá àwọn bàbá là nẹbi sọlọ lọhù àríyí tẹrí pé wọn ní ẹnìkan ẹnìkan ní wọn da ọjà yúrò wọn da ọjà yúrò àwọn àga kò tó bẹ́ẹ̀ nǹkan lẹ́nu ni wọn á ní níbo ni ìsọ̀ya rẹ wà wọn ní ìyá rẹ ń ta ìlú ọwọ́ akọ́kọ́ gbé <laughs> bọ́ ọ̀ya rẹ̀ ọ̀dà ojú rẹ̀ dẹ́mu kó kálukú ó tètè palẹ̀ mọ́ a eléyìí ó ṣe bẹ́ẹ̀ ana <laughs> wa sana ana wa sana. bọ́lọ̀ ń bá fẹ́ ká mọ̀ wá ara wa yóò gbé ọ̀rọ̀ ń bi tó ga bọ́lọ̀ ń bá fẹ́ á ṣe kí ni bọ́ bá fẹ́ á mọ̀ wá wa yóò gbé ọ̀rọ̀ ń bi ó ga bí ẹni tó da ìbọ ìyá ju ẹ̀mú kí ni wọ́n wá jẹ́ <laughs> tí ò ní da bàtà jẹ ni bí àgbàdo jẹ nínú ẹ lápẹ̀ wá ẹ wá yè fún wọn ara àwọn àlejò wa ni wọn ahàlẹ̀ wọn sàn. Allahu akbar honourable agunfiade majority leader Lagos State House of Assembly ẹ máa wúlẹ̀ ahàlẹ̀ wọn sàn ẹ ṣeun. Baule mo ní bọ́lọ̀ ń bá fẹ́ jẹ́ ká mọ̀ wọ́n ara wa yìí máa sọ àwọn ọ̀rọ̀ kan yóò wá gbé ibi tó ga ẹjọ́ tó lọ́wọ́ sọ ayà yìí kalẹ̀ ẹni ọlọ́run dájú ọ̀rọ̀ kan gan la nẹ́bí sallallahu alaihi wasallam ẹ dákun gbà tí ọlọ́run bá ń sọ fún ànẹ́bí àti fáṣọ sallallahu alaihi pé la in àṣàkítà sẹ́ríta nù ké yúùnù yù yù pé ìwọ ànẹ́bí gan sallallahu alaihi wasallam kódà bí wọn náà láyé àgbàtọ́ ná àmàlùkà gbogbo sẹ́yìn kò tó ṣe ní ọ̀bà jẹ́. ọlọ́run dájú ọ̀rọ̀ yìí kọ́ dání ọ̀dà kọ anábìwá muhammad ẹ dákun ta lè mẹ́ta ni wọ́. kí ẹ̀mí rẹ̀ ọ̀ wá balẹ̀ pé a lè máa ṣe ìsìláàmù náà ká sì máa ṣe ẹ̀bọ̀ mọ́ lọ́wọ́ ní lọ́dọ̀ ọlọ́run kò lè wọ́ torí ntọ́lọ́ ń sọ fọ́ ga wa aṣíwájú wa ẹni ọ fẹ́ràn jù ànábì lọ́lọ́ ń jù sọlọlọ ọsàn pé gbogbo ń tó lè kó o ṣe fẹ́mi ọlọ́run ọkírun ọgbàwẹ̀ ọtọrẹ ọyọzàká ọlọmọkà là ń àṣọrọkítà ẹ bọọba ṣe ṣíríkù bọọba fẹ bọ kún un làyà àbàfọ́nà àmàlùkà ẹ gbogbo ń tó ṣe yọ bàjẹ́ o ọlọ́mọdé àfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánù ẹ̀rí báwọn bàbá wa ti dì máa àti gbogbo àwọn àlùfáà wa bí wọ́n bá ń ké tantantan fún wa pé ẹ̀jìnàṣẹ́ bọ ẹ̀jìnàṣẹ́ bọ ẹ̀mọ̀já gbọ́n tí wọ́n ń wí. wàláì bí bàbá bá lọ àlìjánná iná wíwọ̀ tiẹ̀ ò gbé bàbá ọmọ lọ. bàbá ẹ̀ sì rí mi a bàbá lọ lálàáfíà. torí ẹ jẹ́ ká máa bára wa sòdodo ọ̀rọ̀ ẹlòmíì ó rò pé bóyá bó wọn bá dà fóun àti lóhùn yóò kó bá àbá ní kò kó bá ní tí ó kó bóun ni pé kò jíṣẹ́ njẹ́ o kò bóun lọ́dọ̀ ọlọ́run ni pé tó o jíṣẹ́. torí the moment tí àáfàá ti wí tiẹ̀ wàhálà yóò lọ tiẹ̀ freely lọ́dọ̀ ọlọ́run ìwọ náà ó sì jẹ́jọ́ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run. torí náà bàbá rí tí wọ́n bá ń ké fún wa tí wọ́n bá ń sàánú wa torí ara wa ni o. ntí ń ṣe máa wọn náà máa sàánú wa ni pé àlìjẹ́nà ọlọ́run fẹ̀ tí gbogbo wọ́n wọnú rẹ̀ kò dí ọlọ́run lọ́wọ́ kò dín kankan kù ń lọ ọlọ́run òun là nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ń fi ní gbogbo èèyàn ni ó wà àlùjánnà o òun kálukú dùn ànẹ́bí ni kullun yadkhulul janna ànẹ́bí wa fi kíni sí òfin ráìdà yìí illa man àbá àfẹnjọ́ bá lè mi ọ̀fẹ́ tí wọ́n na tíkẹ́ẹ̀tì àlùjánnà sí báyìí tó wá ní ẹ̀fẹ́ mi ọ̀fẹ́ àwọn sọ̀hábí wa bí ànẹ́bí jọ náà pé ta lórí ibú tí wọ́n na tíkẹ́ẹ̀tì àlùjánnà jọ wàá pè mí ọ̀fẹ́ ànẹ́bí ni wọ́n ń anabi ni mana atọ́ àní dákàlẹ̀ wà mana atọ́ ní dákàlẹ̀ náà anabi lẹ́ni tí ọba tẹ̀ láṣẹ mi òun lọ gba tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà gbogbo ẹni wọn bá sọ fún pé bí mo ti gbé ìsìláàmù kalẹ̀ ní tí ó tẹ̀lé òun ló rìjẹ́kì tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà ọlọ́mọdé mi ò ló rìjẹ́kì tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà torí fún bàbá mọ̀ pé tàwíìdù ni àkọ́kọ́ òun sì ní torí ntọ́lọ́run dá wa sáyé ní pàtàkì ǹjẹ́ wàá bá tàwíìdù yìí jẹ́ òun ni dàkejì ẹ̀ òun lẹ́bọ̀ òun ni kíríkù bí dáadáa àfi ká jìnà sí tẹ́rí méjèèjì iná àtòmí ni wọ́n àtàwíìdù wa àkíríkù àwọn nǹkan mí ń bẹ tí ó lè papọ̀ nínú kéwú àwọn alárúbáwá máa pe kíní kan ní abdulhani wọn á pe kíní kan ní anakibọ́ọ̀nì lédè òyìnbó àárín nǹkan míì fi tu sí pé nǹkan kan àti opposite ẹ̀ náà làwọn òpè méjèèjì but there is a difference between the two. ìtìlágbára ń pè ní the dani wọ́n ní yes they are opposite to one another word and opposite ni wọ́n àmọ́ they can co-exist they can co-exist wọ́n ní like ni black and white dúdú àti funfun ẹ̀dá kan ọ̀rọ̀ àdìdàkejì rẹ̀ kọ́ níbí ọ̀rọ̀ àdìdà kejì ni wọ́n àmọ́ at the same time ẹ lè rí nǹkan kan tí yóò ní dúdú yóò sì tún ní kíni bẹ́ẹ̀ bá fẹ́ tọ́ fẹ́ ṣe fìlà rẹ̀ bẹ́ẹ̀ nísìnyí ó lè kun apá àbìfẹ́ ní funfun ó sì ní wọ́n wá dúdú sí ẹ sì máa sọ pé ó dé fìlà black and white àmọ́ wọ́n ní kíní kan bẹ tá à ń pè ní anakidọ́ọ̀nì anakidọ́ọ̀nì láàyè sẹ̀mìhánì wọ́n láàyè sàfihàn wọn ò lè jọ gbé nti opposite làwọn náà àmọ́ àwọn tó wá burú débi pé àwọn ò lè kó ẹ̀sìn wọ́n ní gẹ́gẹ́ bíi kíni kalimauti walhaya kalimauti walhaya life and death tí opposite káwọn náà bí àmọ́ lárúbáwá tún separate from gbogbo opposite wọ́dà lọ opposite ní létí torí sáwọn ò lè kó ẹ̀sìn ẹ̀ lè sọ pé yẹn is alive and death ọ̀kan ni ó mú mẹ́rin tẹ̀rù gbélé tá a máa tara wa àwọn bí ẹsẹ̀ ká ayé ẹsẹ̀ kọ ọ̀run kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> ẹ máa gbé ń bẹ láyé ẹ máa gbé ń bẹ mú ń bẹ lálẹ́ kìá ẹnì kan ní ìdánsẹ̀ ká ayé kọ̀ọ̀kan wà lálẹ́ kìá ó ti dọ̀hún nù. àbí kò sì má ti lọ bàbá. <laughs> bẹ́ẹ̀ lọ̀rọ̀ tàwíìdù àti kírukù rí o wọ́n yé ṣe black and white o. ǹjẹ́ ń wí nu o ìmọ̀ ọlọ́run lọ́ka àtẹ̀bọ wọn ṣe black and white o nàkìdọ́ọ̀nì ni wọn like life and death ó mú kàn bẹ̀ ni èyàn lè máa jẹ́ olùmọ́lọ́ọ̀lọ́kan mùsùlùmí kó tó máa jẹ́ olùdókèké kan bì kan kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ tọ́lọ́ òun lọ́lọ́run ti fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ọ̀gá yìí pé àníwà nẹ́bì tí mo ránṣẹ́ gan-an tàwọn ìlú tiẹ̀ iná ńjọ́ tẹ́ bọ́ bá ti wọ̀ ọ́ láyé àgbàtọ́ ná àmàlùkà gbogbo sẹ́yìn ọ̀bàjẹ́ ọlọ́mọba wa ń sẹ́jẹ́ mọ́jà wa náà fọwọ́ ara wa bara wa ní ìṣẹ́jẹ́ bàbá tí wàá mọ̀ báyìí ká má dáhùn àgbàlagbà dúró púpọ̀ ọ̀rọ̀ tàwíìdù ọ̀rọ̀ àsọtúnsọ ni ẹlẹ́kùn ẹ̀tún súnmọ́ àwọn àgbàlagbà ẹ̀súnmọ́ àwọn ìmáàmù níbí àti gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìmọ̀lọ́nlọ́kan tààrà òun ní ìpìlẹ̀ ẹ̀sìn òun ní foundation òun lòfin ní máa wéèsì àti táìsì àti pop àti plumbing material rẹ nílé èrè ó fi ṣe kí ni ni ó fi rí bí jòkó solid foundation ẹ̀sìn wọn náà rí bu ó ti rí nu o. ọ̀nà mistake ẹlẹ́ẹ̀karùn-ún àbí kẹfà mọ̀mọ́mọ́ ṣe ní common mistakes in this aspect ni làwọn á discuss lónìí torí kìí ṣe pé n tá àgbọ́rí lọ́rọ̀ tàwí lò àmọ́ àwọn misconceptions àtìgbọ́ àbí àṣìṣe tí ń bá ń bẹ̀ńbẹ̀ ní ká pause kọ́lọ̀ ń bá ní arí tó ṣe ṣe rárá tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ aburú tí ń bẹ ń di ẹ bọ òun ni bí a ti ń tapiriti ṣírífù sí yorùbá ẹ rí i pé akaramọ́kùnmọ́ lọ bẹ́ẹ̀ ti kọ́ wa náà nínú kéwú pé àṣírífù ẹ̀bọ ṣíṣe tẹwárí àwọn yẹn ti wá gbọ́ yé pé bẹ́ẹ̀ni ọba ti bọ ògún tíǹsì bọ ọya àbí zàngó tíǹ máa tọ́pọ̀ lé nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ bọ̀. èmi èyí e ẹlẹ́bọ̀. bẹ́ẹ̀ tá a bá wo kí lọ́lọ́run pè ní ṣíríkù àwa la kàn bẹ́ẹ̀ léde wa yorùbá ó yá padà sí ọ́rígìn ṣíríkù kí lọ́lọ́run pè ní ṣíríkù gan-an. torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìṣẹ̀bọ yóò sì máa bú ẹlẹ́bọ. àmọ́ kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ó ní ọ́ríjì rẹ̀ nínú èdè tọ́lọ̀ ń fi nẹ́bí iṣẹ́ sallallahu alayhi wa òun ni taking what belong to your creator to what he created. ńgbọ́ gbà pé ẹnìkan dẹ̀dá ó sì dá nǹkan kan ntọ́ wa tọ́sẹ́ ni ọ́ dá nǹkan ńjọ́ ọba ti mú un tó fún kínní tó fún ẹnì kọ́ dá ọ̀dẹ́lẹ́bọ̀ ntí ń jẹ́ ṣírí kù nìyí ẹ̀tọ́ ọtọlọ́run tọ́jà ìbáadà wà máa kọ̀lákù jìnnà wàlẹ̀ ìnsà ìlà lèyà àbùdù. sẹ́ríjọ́ téèyàn bá ti mú ọ̀nà kọ́nà téèyàn bá gbà mú ọ̀rọ̀ ìbáadà tí ń bá ti ń fún ẹni tọ́lọ́run ọba dá wàhùwà mushrikun billahi azza wa àwọn kìnnìyí ọwà dẹ́líkè kọ́dà lè mọ́ fura sí ń gbà míì ẹjẹ ń sọ ẹjẹ ń sọ tàn kékeré kan lójú ayé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi jòkó pé àwọn sọhábà ń jọ ka anabi ní ẹ̀rí mà dakala rọjò nulil janna fi bubaba fi bubaba wa dakala rọjò lili nara fi bubaba ọ̀rọ̀ ńlá anabi dẹ̀ ẹ̀rí mà esin sisi mẹ́nìkan wà janna esinsin sì mẹ́nìkan wọná esinsin kàyéfì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tàwíìdù yìí náà ah, àwọn sọ̀hábà níyà ọ̀rọ̀ tó lọ mọ́ ẹ dákun ẹ ṣàlàyé fún wa esinsin ó sì lè sẹ̀yìn ọ̀dọ́ máa ná esinsin sì lọ sọ ọ̀yàn dí ọmọ àlìjọ́n náà ànábì láwọn méjì kan rí kọjá lọ wọ́n kó lu tiwọn wọ́n lọ lú mi wọ́n wá débì kan àwọn kan láwọn ń ṣe orò lọ́wọ́ àwọn ń ṣe ọdún eégún bí orò nílùú tàwọn àwọn ń ṣe lọ́wọ́. kọ̀ǹdíṣàn ẹni ọba sì bá wọn lórí ẹ̀ káwọn tó rìlíìsì ẹ̀ káwọn tó fún ní pass kó tó lè lọ àfi kófin kankan rúbọ fún òòsà àwọn táwọn ń sìn lọ́wọ́ yìí. Ah, mùsùlùmí làwa wọn ní kọ́ làbẹ́ mùsùlùmí àwọn ọ̀bẹ gbọ́ sẹ́fẹ́ kọjá bẹ́ẹ̀ bá màgbẹ́ fẹ́ kọjá ẹ mú nǹkan kẹ́ pé ní orúkọ òòṣà tí ẹ ń bọ lọ́wọ́ yìí o èmi náà fa nǹkan yìí mo fi rúbọ ọ̀tán ẹ máa lọ. ẹnìkan ní a mú nǹkan kan lọ́wọ́ àméjìlá mú nǹkan kan lọ́wọ́ bàbá mọ̀ ní a mẹ́rin lọ́wọ́ bá díẹ̀ àwọn ọmọ pẹ́ mọ̀ ẹ́ sẹ́wọ́n kan báyẹn yọ̀ǹda wa káwọn máa lọ ọ̀nà kò le kọ́dà bó díẹ̀ sínsìn. kò nídìí kò nídìí kọ́ mẹ́rin lọ́wọ́ kò nídìí kó o mú adìẹ lọ́wọ́ ẹnìkan lè yan àbó mi ọ ní orúkọ òòsà yìí òun pa ìwọ ìfèsì yìí òun fi bọ òòsà ànábìíní ntọ́lọ̀ ń bínú sí tọ́dọ̀ ọmọ ẹ̀ náà sínú àti kìí ṣe gbàtọ́ bá tó pa màálù fi bògún èsìsìn lásán ẹnu tọ́lọ̀ ń fẹ́ lò ń bẹ̀ náà ni pé ẹ̀tọ́ tèmi ni kẹ́ ẹ pa nǹkan ọlọ́run là á pa nǹkan lóko ẹ̀ láfi ń paléyà inú ẹ̀sìn ni kúl iná sọ̀láàtì wà nùsùkì wà màhíyàyà wà màmáàtì lílàhí ọ̀bìlà àdàmì inú tá a fi sin ọlọ́run ní pàtàkì òun ni ká dá nǹkan dùbúlẹ̀ ká pé lóko ọlọ́run mo fi jọ́sìn fún ọ òun lọ́lọ́run tó fi pànábì láti pé fọ̀sọ́ lè lè rọ́bì ká wọ́n ní hà bó o bá ti kírun tán pa ẹran gún ẹran lóko èmi ọlọ́run arọ ọ̀nà tá a fi jọ́sìn ọlọ́run ẹ̀tọ́ ọ̀tọ́ ọlọ́run nù. sẹ́rí jọ́sìn yẹn bá ti mú ẹ̀tọ́ yìí àpèjúwe nu o tó bá ti fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ló dì í nì. ó di mú ṣíríkù o ni mo fi lọ́pọ̀lọpọ̀ ní dẹ́bọ̀ wò ní wọn ẹ̀dá kan màálù ni ọ̀ náà wọn àbí àbágbò bọ́ bá dẹ̀wò lọ́tún àṣehàdù aláìlá ìlàláwò rẹ̀ ṣe ń bò sì wà láyé tó ń gbọ́rọ̀ yìí ẹ̀sìnsìn lásán lẹ́nìkan pa àyè ìwọ́ wá pàgbò ọ̀pá díẹ̀ ọ̀pá màálù ọlọ́run ọmọ wọ́ọ̀ràn torí náà àwọn kan wọ̀nyí ẹja súnmọ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n sàlàyé ẹ̀ fún wa àwọn tí wọ́n sàlàyé kí lọ́lọ́run fẹ́ kí ká má máa ṣe nǹkan táwa náà ń rí sínú ẹ̀ táwọn wá bú àwọn kan ní àwọn àbúláàbì ní àwọn àbújálì. bí n bàbá yín sòdodo ọ̀rọ̀ tí n gbọ́dọ̀ tàn yín lójú àwọn àgbàlagbà àbúláàbì sàjẹ mùsùlùmí mi lọ́láyé lónìí ọlọ́run yé wa bẹ́ẹ̀ lọ́nà wò anabi ka fún wa nú alukóra nìkan gbogbo síríkù táwọn àbúláàbì àbújálì ṣe kọ̀tayọ̀ síríkù fi tàwùhídìl olùhí ọ̀nà mẹ́ta lọ yẹ ká gbà mọ́ ọlọ́run lọ́lọ́run ọ̀nà àkọ́kọ́ ni tàwùsídú àròbùbìyà ká gbà pọ́ ọlọ́run ló tó ṣe nǹkan ntọ́ bá ọba ṣe kò ní ṣe ṣe nù. bójú ọba rọ ọlọ́run ló ní ọrọ̀ bí ọba rọ ọlọ́run ní òfin ọrọ̀ bẹ́ẹ̀yàn bá ń ọlọ́run ló ní bọ́ bá gbádùn ọwọ́ ọlọ́run kọ́ gbádùn ìran kejì wa ni bọ́ bá wá rí ọlọ́run yìí kò ní ṣe gbogbo nǹkan yìí òun nìkan ni ọwọ́ àjọsìn fún. ṣẹ́ra àwọn àbúlé abẹ́ àbújáde àwọn gba àkọ́kọ́ yìí òun làlùkọ́rá ni níbẹ̀ bá bí wọ́n pé tá ń dá sẹ́mọ̀ tá ń dálẹ̀ tá ń dá yín tá ní ń ṣe nǹkan wọ́n ní kíni sọ̀yẹ̀kùlù nàlọ́. àbúlé abẹ́ òṣè mistake kò wí nǹkan mi ìdí àgbà ọlọ́run ní pé nǹkan ó àmọ́ ẹnu ibi táwọn ọ̀gbà ni pé àwọn ọmọ ẹ̀sìn òṣà lẹ́yìn tọ́lọ́hún. ẹ jẹ́ wọn wá bí wa ìtàbù làbí mọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ̀ mọ́ lónìí. bọ́bá mọ̀ jáde lé rẹ̀ lásán tó kọsẹ̀ yọ mọ̀ padà yá wọ́n ti ní kíní yóò ní da ta ló ní ò ní da ọlọ́run lọ́sọ̀ fún ọ látàrọ òkúta pé bọ́bá ti kọsẹ̀. gbogbo àwọn kan wọ̀nyí bẹ́ẹ̀ ni anuwa ìṣirkì bẹ́ẹ̀ láàyè olúwa ní inú ẹ̀kọ́ òun tó wọ́n gbà kẹ́nìkan bá òun dùn òun ní kíni ọ̀sẹ̀lẹ̀ lọ́la wà ń dàhú mọ̀fàtí ẹ̀hùnfẹ́ ibi láàyè àlámù ha ìlàhù. ẹnìkan ọ̀mọ́ olúwa ní gbogbo pé nǹkan báyìí báyìí lọ lóòrì olúwa ní ẹ̀fìn yìí ń lẹ̀ fẹ́ mi ní tí n fi ń jọ́ lọ́hùn náà nù. ẹ̀yin ẹ má dán wò pé ẹ wá wò lọ́dọ̀ tèmi bò ní òjì rí mùsùlùmí tí èyí ẹsẹ̀ wò lónìí mà kéré àbí àbáwọn ni wọ́n pọ̀ jù àwọn ni wọ́n àwọn ni wọ́n pọ̀ o àwọn àwọn tí ń yẹ̀ wò àwọn ni wọ́n ṣe kí ni kódà àti fẹ́ sọ di pé ìwé yẹn ṣe wà láyé tí ò ní máa yẹ nǹkan wò ọlọ́bàwọn ẹni ọlọ́run ẹ ọmọrẹ àwọn bàbá ni wọ́n ní ọmọrẹ <laughs> bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam. النبي من man ata أو aw لم تقبل له صلاة أربعين يوما. lọ́n sànú wa anabi lẹ́ni ọba lọ báyàn lásán pé ẹ bá ń yẹ ìrìn yìí wò ṣe yọ da tó ti lọ náà anabi lọ má kírun for forty days ọlọ́run ò sì ogójì ọjọ́ wákàtí márààrún rẹ̀ ò gbọdọ̀ má kí ọlọ́run ò ní ṣe ni anabi lórí bẹ́ẹ̀ ọlọ́run ò ní gba punishment rẹ nù. bọ́bá tiẹ̀ wá débi pé ọwá di pé ọwá gbà wọ́n gbọ́ débi pé kọ́dọ̀ òfin kọ́dọ̀ ẹlòmíín fẹ́ẹ́ sọ mi èèyàn dọ́lọ́run pé a wọ́n bá ti wí bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ mẹ́rin bẹ́ẹ̀. anabi ni ẹni wọ́n bá ti gbèyàn gbọ́ bẹ́ẹ̀ wakọ̀ káfàrà bíi ma ń àlà muhammad ẹni ọ̀run ń sẹ́ o ti ṣe kẹfẹ́ rí sí o ọlọ́run rẹ àwọn kékèké wọ̀nyí ẹ̀dá kan ẹja fi èsì ó kéré lọ́dọ̀ tiwa ni ó tóbi lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ máa ń tójú ó tóbi òun ni tá a fi bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí òun ni pé ntọ́lọ̀ ń béèrè lọ́wọ́wọ́ kọ̀ wá ní gbà ẹnu kínkínní o káwo tó máa ṣe kínní ká tó máa bùkù pé a tó mú díẹ̀ nú ẹ̀tọ́ rẹ̀ a fún tọ̀ dá tí ojú ó bínú nù nínú tó yá fi èsì téèyàn òfin ní máa pé àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ tóun náà máa ń bẹ́ẹ̀ òun ni kéèyàn máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run kódà yìí pe ànábì ọlọ́run sọlọ́lọ́hu àlejò wọ̀tẹ́lẹ̀ àìpé màláìkà àìpàlìjànú ẹ̀dá ọlọ́run ní gbogbo wọn ọlọ́run ọba nìkan lọ́ba tí wọ́n bá ní yá yá ta fẹ́ sàdúà àlọ́ọ̀hù lọ́gbọ̀dọ̀ tẹ̀lé àbọ̀kan náà àwọn ọkọ rẹ̀ ẹ bàbá ọlọ́wọ́ sànù wa ilé kéwù náà wọ́n jẹ́ hákìnní fáwọn ọmọ pé afẹ́ fatẹ́ lónìí yá jákí jákí jájájá ọlọ́ ní jẹ́ báwọn. olùwà tó ní wálé láàyè àsìmáwù àlẹ́hùsìnà wàdí wọ́n hù bí hà ó kọ́ tó dáa tó rẹwà sẹ́yìn ọgbọ́ tó wé tí gbọ́ ọlọ́run ló kọ́ tó ń jẹ́ nù wọ́n ẹ̀ jákíjákí ọ̀pọ̀lọpọ̀ kódà èyí tó burú ni pé kéèyàn wá tún rúurú eléyìí lọ́lé ọlọ́run tẹmọ̀ bá rí fín bẹ́yàn bá fẹ́ ríyàn fín nísìn honourable member the majority leader tẹmọ̀ pé ẹ ra àwọn aráàlú tí ọmọ fún yín pé ẹ ṣe kan dá ẹ bí máa wí kọ̀rọ̀ yàrá rẹ̀ tẹmọ̀ pé kọ̀ọ̀kan yín òun náà ní freedom díẹ̀ ọwọ́ adé ọwọ́ àjòkó ń bìjì síkà yóò jòkó kódò tó fọwọ́ lé ẹ ọkọjá yìí rẹ̀ tán ọkọjá yẹ ẹ̀mọ̀ náà ńgbẹ́ yìí ọba tún wá pé nǹkan mí lẹ́yìn ọlọ́run tún wá di ìlọlẹ́ ọlọ́run àtẹ̀mọ̀ kọ́ kọjá yẹ ẹ mẹ́jà máa kọjá yẹ wa o ọlọ́run má bínú sí wa o ọlọ́run má bínú sí wa o ẹ̀rí nu tí a lè mọ́ mọ́ ọlọ́run aláàánú sì ní sẹ́rí ìta àbá mọ́ ọlọ́run ò ní bí wa àmọ́ bá a bá ti mọ̀ ọdọ̀ rẹ̀ o. ànábì sọ́lọ́ lọ́wọ́ sọ́lá mu lọ́njọ́ kan ọba rí ìtànú àwọn sọ̀hábẹ̀ ọ̀sọ̀kìnì kan mọ́ ọ̀sọ̀kìnì kan mọ́wọ́ ànẹ́bí ilé ìwòjú lélẹ́ yìí láì sáàgó <laughs> àá ò ní àárẹ̀ kan tó ṣe òun yóò ní <laughs> ni wọ́n ti ṣe fún un bẹ́ẹ̀ pé ànẹ́bí ní kíni ànẹ́bí ní ẹ̀ńzá yáa já nísìnyí fa ìnẹ́ka ìmẹ́ta wàhíyá alẹ́ yìí lam tuflih abada bọ́ ọ bá kú jí kínní ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ò ní là lọ́dọ̀ lọ. ànábì ọlọ́run ó fọlọ́run ti bì ọ wá àwa sòfin nìkan ni onílé ni oníṣọ́ọ̀bù ni ọlọ́run mọ́tò gbogbo eléyẹjá pàtì bàbá jẹ́ mùsùlùmí gidi ẹjẹ abéèrè bò láti bẹ lọ́n fún sọ gbogbo ẹ̀ ní bẹnu ìsìlámù kí lọ́ọ́ máa wí àdúrà kan bẹ́ẹ̀ ní wí fún yín kọ́ bá dàbí ìgbà tó bọ́ọ̀lẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ lọ́ọ́ bá wọn ẹ̀ máa mú ẹ lọ́ọ́ bá wọn lórí kújọ sí i anabi sọ̀rọ̀ sọ́dọ̀ ní bọ́ bá ṣe mẹ́ta rẹ̀ kílẹ̀ ẹjọ́ lè so àbúrúkọ nìkan bọ́ bá sì ṣe mẹ́ta rẹ̀ kílẹ̀ ẹjọ́ náà ó fi mọ ọ̀wà under protection ọlọ́run lọ́wà kí làwọn á jù. torí náà gbogbo <laughs> àfi káwọn bàbá ọyọ̀ǹda àwọn àlùfáà dáadáa nù wọ́n ní bísímìlá àwọn àlùfáà nù àwọn àlùfáà tí wọ́n ju ànábì ọlọ́run kí lọ́lọ́run fi ròyìn ànábì bílímọ́ mìíníná rọ̀ ófó rọ̀hì àwọn làánú mùmíní ni bàbá ní aṣọ fún yín bẹ́ẹ̀ ẹ máa mú lọ lílọ́fẹ̀ẹ́. anabi sallallahu alaihi wa sallam ní gbogbo ẹni ọba jí wi pe bisimilahi lẹbi láyà dúró màá simihi ṣẹ́yìn fil ardi wàlá fi sàmáì wàhúwà sàmì ọ̀làlì anabi ní bọba wí mẹ́ta bẹ́ẹ̀ láàárọ̀ tó jí tí magrebi jọ náà tó rú òfin ro fi ru ń da protection ọlọ́run. bọ́ ọ bá sì ti sáré sáré wí mẹ́ta míì balẹ̀ ti lẹ́hùn náà tí ọ̀run mi ò fi yọ lọ àárọ̀ ọjọ́ kejì ọ̀wọ́ ń dà protection lọ. ẹ ọjà àwọn ọ̀tà béèrè pé kí lèèyàn ṣe nílànà tọlọ́run àti tànẹ́bì. àmọ́ àmọ́ wa àmọ́ wa tọ́ra wa wo ìgbálẹ̀ ẹnìkan kọ̀ọ̀kan wọ́n méjì ó ní ó ní àwọn gbéwìrì kan débì kan àwọn olè nù ó. àwọn wa bá gbálẹ̀ báwọn ò lójú kìkan wọn á kọ́kọ́ di òun lé òun lẹ́gbẹ̀ẹ́ àwa ló tó o. ọ̀ya wọn á ní wọn gbé gbalẹ̀ lé lọ́wọ́ ọ̀ya mọ̀ ìtọ́ni á mọ̀ sí wọn yá àwa ni àwa ni wọ́n sọ gbalẹ̀ mọ́ ọwọ́ àgbà ilẹ̀ fà á táwọn bá tún padà wá táwọn bá bá ìyẹn níjọ́ bẹ̀rù ọlọ́run yọ bẹ̀rù ń tọ́ da yóò sì jà lóòótọ́ yóò jà torí yóò máa bẹ̀rù pé wọ́n lè ṣe kí ni gbogbo ọjọ́ náà bàbá ìmáàmù jẹ́ ń wí kò ní dáhùn. bọ́lọ̀ ti ṣe nù ńgbà bá bẹ̀rù ẹ̀ yóò ràn ẹ̀dá rẹ̀ sí wa. torí náà kan tún nu ọ̀pọ̀ akànmẹ́nuba díẹ̀ díẹ̀ díẹ̀ lápèjúwe tá a fi máa mọ̀ pé bí wọ́n bá ní kí lọ́lọ́run ọ̀fẹ́ ti ń jẹ́ síríkù sọ́márì rẹ̀ ni pé ẹ̀tọ́ ọlọ́run mọ́gbàá kò gbé fún kínni kò gbé fún tọ́lọ̀ ọ̀dá in every respect gbogbo ń tọ́ ọba mọ̀ fọlọ̀ là á fún nílé yìí ọlọ́run lọ́mọ̀lá ẹ̀rí tí ọlọ́run lọ́mọ̀lá tí mo wí wọn ọlọ́run mọ̀ ẹ̀kọ́ mi èèyàn yóò wù wá kí a ní guidance yá ah, mo fẹ́ ṣe nǹkan báyìí kọ́ da ọwọ́ á ní ká nẹ́bí ọkọ wa ní ta mọ̀ sí yìí ni ọlọ́ béèrè alisikara inú tọ́lọ̀ fẹ́ràn nẹ́bí sọ́lọ́ lọ́rọ̀ sọ́lọ́ ní àwádìí gbogbo eléyìí ti mọ́ short cut làwọn á ti short cut ìjọ kó báyàn lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbésà ọwà lábẹ́ ti ń jẹ́ ọ́pọ́sìtì tawhid kọ́dọ̀ ọ́pọ́sìtì nìkan kọ́ ẹ̀rí mojú wíwọ́n yín mo láwọn is a kind of opposite tí ò lè co-exist with ìtọ́jú ọ́pọ́sìtì fún wọn ò lè jọ gbé ìmọ̀lọ́nlọ́kan àti pàǹkan mi pọ̀ mọ́lọ́hún wọn ò lè jọ gbé ọ̀kan ní ọ̀yà àjókòó bọ́ọ̀kan bá ti jókòó yóò lé kejì ọlọ́run kọ́ wá jẹ́ mi rẹ tàwíìdì ni ọjọ́ jẹ́ tiwa o ọlọ́run má jẹ́ kẹ́bọ jẹ́ tiwa o àtẹ̀bọ kéke àtẹ̀bọ ńlá tọ́rẹ́ bọ kéke yìí ti bẹ bàbá gbogbo ẹ̀ la nẹ́bi ti kìlọ̀ fún wa ẹ wo bí anẹ́bi sànù wa dé tá a fi mọ̀ pé a ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́mọdé ẹ má bàa fà ẹnìkan wá bá anẹ́bi lọ́kàn sọ́ńdọ̀dọ̀ ọwọ́ ni wà anẹ́bi amọ̀fẹ́sẹ̀ nǹkan báyìí àmọ́ wa mọ̀ pé máṣá ọlọ́hu wọ̀ṣíìta bọ́lọ̀ ń fẹ́ bẹ́yìn anẹ́bi náà bá ti fẹ́ ní òkú fi dé ṣe ànábì ní kí ló wí. ọ̀yà tún wí nísìnyí pé máa ṣá allahu wahda fífẹ́ tèmi ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ fífẹ́ tọ́lọ́n ànábì ọlọ́run. ẹ̀tọ́ tọ́lọ́run nù ọlọ́run ni ó ní pé mi mọ̀ fẹ́ lójú ó ti sè. gbogbo àwọn ìṣẹ́ wọ̀nyí ẹja fèsì o ẹja fèsì o this is the purpose of our existence and this should come number one at the top of our priority list tá a bá fẹ́ máa tó pé ah, bá a bá tiẹ̀ wá ní táìmù tí ọ̀gá gbogbo nǹkan èwo ni kákọ́ múnà ìbáadà láì tàwíìdù yìí ni òun la fi fẹ̀rí kalẹ̀ fún wa pé níjọ́tọ́ lọ́wọ́ ọmọ ẹ̀sìn kalẹ̀ tàwíìdù lọ́kọ́ sọ kalẹ̀ níjọ́tọ́ àlẹ́bí ọmọ aráwọn èèyàn fẹ́ lọ jíṣẹ́ ìṣẹ́ tàwíìdù ló ní wọ́n kọ́ jẹ́ káwa náà wá tó bẹ́ẹ̀ láàfin rí ìyọnu ọlọ́run níyìn ayé àti lálẹ́ kìyàmà abẹ́lọ́run ẹgbẹ́ ìta wíì ọlọ́nkọ́ dákun kó ṣe wá min ahli tawhid nínú ẹni tí ọmọ ọlọ́run lọ́kan tí ó wàá sin ọlọ́run ọba yìí lọ́kan ọlọ́nkọ́ wá yọ ọ́ kó lọ́rọ̀ wa ẹbọ kéré ni ẹbọ tóbi ni ọlọ́nkọ́ mọ́tà yàwáyà kó já fi jèrè tawhid wa níyà ayé àti láì kìyàmà lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin bàbá ẹ̀kú gbàlejò wa ògbóǹta wí bí mo ti wí ẹnu wọn náà là ń gbà sọ wọ́n tún wá tẹ̀ mọ̀ pé ẹlòmíì tún wá wò pé ìbáwa náà la kọ́ wọn kí ni wọ́n máa wí má bá dé wọn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wáyà yín lónìí má lálùkùmánù gbọ́dọ̀ nídìí wa wá ti yín lé ẹ̀tọ́ yín ni kí àárẹ àwọn bàbá síbi mọ àmọ́ nù ìwà nábì tí wọ́n kọ́ nítẹríba ẹni tí máa ti ń tẹríba fọlọ́mọ ti kọ́ wa bàbá ọlọ́wọ́n máa gbé ga sí ni ẹsẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ gíga ni o olùwọ̀ ní rẹ̀ yín lẹ̀ wíwá tẹ wáyà àmọ́ ọlọ́run ò ní sẹ́yìn lẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ó gbé tí ọ̀tún wọlé tí ó gba èkejì jáde ọlọ́run ó tẹ̀mí àtẹ̀yìn lẹ́ni tí ọ̀rọ̀ yóò wúlò fún taasu ire ń bẹ̀ ní ayé àti lálkìyàmà hàdà wàlláhu àlám wasallámàhu wasallámà wà bàrẹ̀kà àlà nàbíyìnà muhammad wà àlà àlìyí àjùmáyé. kúlù jẹ́ sákùmọ̀ lọ́wọ́ xeyra yìí. àwọn bàbá wa honorable justice kabaludin abdullahi ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni láàrin ìṣẹ́jú díẹ̀ ẹlẹ́kọ́ ni wọ́n èyí fẹ́rẹ̀ kọ́ lásìkò láàrin ìṣẹ́jú àdìbò wà yáàrin wà yáàrin sí mẹtẹlẹ́wọ̀sì kàmàlà yuzẹ́zìgbà àríyá inṣàlá àwọn náà bá wa sọ̀rọ̀ péréte lánà ọdún dáàlì lana odun ni àlì kan ìnáma kẹlmẹtùn wàjí ìzámi hadirat sheikh inṣàlá ọlọ́pàmọ́tún hayakumuma wa bayakum hayakumuma nam dáàlì kọ́ dìbò náà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم gbogbo àwa àlùmọ́ ànábì وسلم bàbá wa dọ́kítọ́r mo rò pé àwọn yòó yorùbá anabi dọ́jà ń dáko anabi muhammad ẹja pé sallallahu alayhi wa sallam bàbá wa imam nìkòròdú a kì í púpọ̀ ẹ jama ọjọ́ ti lọ púpọ̀ àmọ́ ẹni tí ó bá wá sí òde báyìí ládùúrú gbogbo ntí arí níbi kọ́mọ́ wa ní kankan tó wú lérí gbóńtọ̀ ń bá délé tán bá fi káàbọ̀ kọ̀yọ́ kó dáhùn. ìdá mọ́lìmọ́lì wà ńlá. ó náà fa kúbọ̀rù. wàgá balimari wàkútàrà sàtúrọ́bà. náà fa kúbọ̀rù. bàtà àlà àǹfààdọ́ ìní ìsàmánù wàkà ìrù náà sí. màá ń sàrà kàlí jẹ wá ìkẹyẹ ọ̀kan lówó mi lérí púpọ̀ ní ọ̀sán yìí ẹ̀yin àlùmọ̀ anabi muhammad ẹ dàpọ̀ gbogbo tí yẹ tí ń jẹyàn pàtàkì tó wà níjọ kó mo kí yín púpọ̀ àmọ́gbà kan bọ̀ wọn gbọ́dọ̀ wá béèrè wọ́n fìtàrà ta sọ̀rọ̀ ọba. ìdá baba dọ́kítọ́r. wà fìtàrà ta sọ̀rọ̀ ọba. ẹjọ́ yé wa ní ọ̀sán yìí pé. aláha àǹfààdọ̀ ilé yìí sàmánù. aláhu akubar máa ń tàrà kálí jà wá bá. gbogbo ẹrù tí yẹn bá dì láyé tí ọba tuntun sọ lọ́hùn bẹ̀ sí ọ gbogbo ẹrù náà. èyí tó wé mi lérí ni pé inna bóda an kitabillah inna bóda lmuslimina an kitabillah ja'alahum ya'ishuna fi tazallulin wa tasharzumin. ويتقلبون بين نهود وانحطاط مع أن بأيديهم الصيف البقورة والرمح النفاذة لكنهم لا يجدون استخدام سلائهم فانقلبوا صاغرين مستضعفين مستذلين الله أكبر كبيرا ẹ̀dá kan àlùmọ́ ànábì Muhammad gbogbo ẹni tó bá lọ́ máa ń lé tí ò tí ì fi sílé kéwó kù díẹ̀ káàtó ẹjá bára sòótọ́rọ̀ dókítà làwọn kú sọ̀rọ̀ wá síbí yìí ni wọ́n ti sọ fún wa. bọ́ ọ bá lọ́mọ ńlé mo fọkọ bẹ̀rù ọlọ́run kan láṣìírí nílùú tí a ti wá bàbá ìmáàmù ẹ̀rù ọlọ́run tá à ń wí yìí kọ́dà bí n bá dákọ̀ rẹ̀ níbi yọ́fẹ̀ mọ́sẹ̀ nìkan nàìjíríà tó mọ́ ń tọ̀hún ọwọ́ àjòkó nínú ọgbà nù lé ẹ̀ ọgbà náà fẹ́ tó fẹ́ tó dajì gbogbo kòròdú yìí ibi tọ́kọ́ létí ni wọ́n ń bọ́ lọ́ọ̀yà rẹ̀ sọ̀rọ̀. ọ̀kan nínú àwọn àkẹ́ ọlọ́run tó bí wá wọlé nínú àwọn ọmọ ẹ wá wọlé tí wọ́n ń sọ fún lọ́yẹ̀ pé ìwọ náà wò ọ̀kan náà ọmọ mi nìjẹ́ mọ lẹ́yìn báyìí. àbá ismail ìgbà kan bọ̀ tá a padà kú láyé gbogbo ibi tí kálukú bá rán ọmọ ẹ̀ ọmọ rẹ̀ ó padà jí sábàáyé pé tí bàbá mi rán mi ni. tàtà àlà àǹfààdọ́ ìlú ìsàmánu wà khairu náà sí i. من ترك الجواب وخير الناس من ترك الجواب وتقبل تعالي فاهم westerners àwọn èbó ẹlòmíín wo wọn ti ọfẹ lè pè wọn lọ́lọ́run kí ni kí lè bó ṣe láyé tí ò ní sampo fún gbà tó ṣe ó ní ká wá fi Ọlọ́run tí ò ní sampo fún gbà tó ṣe gbogbo ohun tó ṣe láyé ọmọ rẹ bá tí wọn ń sọ èbó yóò wá dàbí gbọ́n sílẹ̀kùn àlejànà fún fẹ́lómi and you can see my child is now speaking. ọmọ rẹ wá dọmọ ọdún mẹ́wàá kọ̀mọ́ sọ́ràtò fàtí àti òtí ilẹ̀kùn wọ́n ní kọ́ ọmọ sunkún kán wá béèrè kí ló tó ń sunkún kọ́ lẹ́yìn ni. ẹ dákun bàbá wa gbàrà ni òun la lẹ́tara aláàjì wa lukumanu tí wọ́n fi ránṣẹ́ sí lọ́rin. àjọ wa bọ́bá lọ́wọ́ ọ̀dínà mi ọlọ́pàá mi ló dúró yìí ajọ wà lọ ní sáǹjẹ kàngú àti ká lè ríta dáadáa kọ kalẹ̀ fún bàbá gbàrà ẹ̀dá kun tí kálukú ṣe lọ́la kálukú náà ma fọwọ́ rẹ̀ kọ́mà kù gbìyànjú ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ajá ni jazakumullahu khairan dídé ah, ah, ah, eh, wọ́n ní borí bá ti pé àwa níbi ní òun bá ti tóbi tó lòun fẹ́ so yóò bàrà fi àwọn èèyàn jẹ́ ọlọ́run mọ́jì ó bàjẹ́ fún yín o wàláhì wọ́n sọ̀rọ̀ náà ó sì yé wa dáadáa kò ní bàjẹ́. ọlọ́run bẹ̀rẹ̀ lè kí ọlọ́run sọ̀rọ̀ bẹ́ni sí dáadáa fún mi jíjáde ńlẹ̀ tẹ́ jáde ńlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ní kọ́lọ́ọ̀bù àlejò ọlá kó má eh, sọ̀rọ̀ bá ní ṣe eh. ìdarí ní ìwọ́ra ní ìrọ̀rùn Ah. ọlọ́wọ́ ọba ilé kí ọlọ́kọ́ sọ̀tà ní sàn ilẹ̀ sàn lẹ́yìn ẹ̀sìnlẹ̀ kìyàmà. lẹ́yìn bẹ́ẹ̀ ó torí pé a lọ síbi àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ó ti pọ̀ jù lọ́wọ́ wọn tó jẹ́ pé àwọn hmm. tí ìsìn wa wọn ò nílé dáhùn rẹ̀ tàbí wọ́n ní prógrámù míì lónìí ní ọ̀lẹ́ yìí ní Nurul Huda níjẹ̀sà wọ́n ní prógrámù ńbẹ̀ láàárọ̀ ọ̀la ní Ìkẹjà house of assembly wọ́n ní prógrámù ńbẹ̀ láàárọ̀ ọ̀la wọ́n kúrò ń bí ìsìn wọn ò nílé dáhùn ju márùn lọ nínú ọ̀pọ̀lọpọ̀ bíi àwọn tàbá wá rù béèrè wa àǹfààní wà fún wọn jọ sátidé sátidé látàgùn mẹ́rin àbọ̀ ẹ̀ẹ́dàgùn mẹ́fà àbọ̀ tí wọ́n máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn níbi tí ò ti dàrú nù ní. lábẹ́ bẹ́ẹ̀ a fẹ́ kí àwọn bàbá wa kẹ́kàn bá wọn sọ̀rọ̀ tó kí láwọn tó jẹ́ pé àwọn náà nẹ́gbà wa lálejò lónìí àwọn dókítọ̀ wa kọ́ọ̀tì hmm. ọ̀gbàrá àtàbáwọ̀ sọ̀rọ̀ nípa ètò yìí bóò ní ó ti máa lọ tí ò ní dúró hmm. eléyìí láròóré ní orí bàbá ni ó jẹ́ pé ẹ̀san rẹ̀ ò lè sánmọ́ ah. láíláí gbà ń bá ń lọ báyìí àkábáwọ̀ sọ̀rọ̀ nípa bí ètò yìí ní ṣókí bí ò sí ní adúró eh, eh. lágbára ọlọ́wọ̀n ọba ní kíọ́lá. ìzọ́ǹtà kọ́rídà bí ìlà òun ṣàrọ̀ fún ọ قلنا وأنت كريم نعم ما ولدوا Chief Speaker. chief imam ìkúrú central mosque ẹ ṣe àdúpẹ́ chief speaker ẹ ṣe àdúpẹ́ my honourable ẹ ṣe gbogbo jọmọ ẹ ṣe pé ẹ wá láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run my brothers and my sisters ẹ ṣe àdúpẹ́ Lukman àdúpẹ́ lọ́wọ́ ẹ ètò yìí tí òfin ní dúró àbí ẹ mọ̀ wípé Ọlọ́run ní jẹ́ ó dúró bàbá wa mùsùlùmí dáadáa ni ó dẹ̀ bímọ púpọ̀ nínú àwọn ọmọ tó bí mùsùlùmí wà dáadáa nù wọn nínú àwọn ọmọ tó bí kírísítẹ̀ wà dáadáa nù wọn ọlọ́run tó wá sí. ẹ̀tọ́ yìí bàtí lùpọ̀ ń bá ní sọ mo létò tó dáa nínú ìdùn lágbára ọlọ́run kò ní dúró. àmín. ẹ̀yin náà rẹ̀ mo fẹ́ sọ yorùbá tó le gan ni àmọ́ ìmáàmù kí n bá jẹ́ kí yorùbá yẹn lọ́lẹ̀ díẹ̀ kí n má sọ yorùbá tó le kí n má pòwe kí n sọ yorùbá tó simple kí n sọ òyìnbó náà díẹ̀ díẹ̀ sí pé àwọn tó gbóyìnbó pọ̀ gan mi báyìí àwọn ọ̀rẹ́ mi wà sọ pé àwọn ọmọ tó ń sọ òyìnbó ti pọ̀ jù díẹ̀ mo ti fẹ́ sọ òyìnbó máìkì sọ yorùbá yorùbá tó lé fún èmi gbọ́ yorùbá tó èmi gbọ́ yorùbá tó òyìn tí fún àtọ́jú àti yorùbá púpọ̀ kíra sọ yorùbá díẹ̀ díẹ̀ inú mi dùn púpọ̀ pé dágbára ọlọ́run ètò yìí lọ́dọọdún àmàmàṣe ètò yìí a máa wá ọ̀nà tó máa tún fi gbajù báyìí lọ ṣé mo pé èèyàn kan ló máa bẹ̀rẹ̀ nǹkan èèyàn kan ló máa initiate nǹkan ẹ lè níyàn adẹ̀gbáyìn adẹ̀kẹ́gbáyìn pọ̀pọ̀tà gbogbo nǹkan tí mo fi gbọ́ níbí báyìí lẹ́kítọ̀ tí mo gbọ́ níbí báyìí ó wọ ọpọlọ mi lọ inú mi dẹ̀ dùn ó dẹ̀ máa mú lò. my name is Kazeem ọlọ́run ní ń bẹ ọgbàrá hmm. mo dẹ̀ rántí tọ́lọ̀ bàbá yìí ìgbà tó sọ fún mi oníbàtà bí ẹ látọ́lé yìí so ilé yìí ò ní dáwọ́ lágbára lọ́wọ́ ọlọ́run àdúgbò ti gbogbo wa bí bàbá ṣe ṣe láyé bẹ́ẹ̀ náà ni àdìjọ bó ṣe ń ṣe kó tó fi ètò tó fi sílẹ̀ kò ní dúró kò ní dàrú lórúkọ lágbára ọlọ́run <laughs> àwọn àwọn ìmáàmù wa a máa máa kùrọ̀ wọn máa jẹ́ kábíyèsí ò sí bí aṣojú ọba ìkòròdú ni mí lágbára ọlọ́run kábíyèsí bá wá ní ọjọ́ kan ìdí ni pé wọ́n ní ètò ọ̀nà púpọ̀ tó máa tó ń lọ wọn ò ráyè bá dúpọ̀ nípa ilé mi. ẹ ṣe àdúpẹ́ the privilege that I was appointed to make this little statement I can assure you by the by inshallah by the grace of God God will be with us will be with everybody. We will get home safely. We will come back here to, con uh, to converge uh, in, in uh, eh, chief like Abidjan of Barat Mosque. Gbogbo ètò ní every Jumat service ló máa ma ṣe mí And, and we will promise that we will improve on the present resources and the present service. I am sure that the mosque here will provide best and first class service, Muslim service and lecture in future lágbára ọlọ́run ẹ ṣe mo thank you sir. Thank you, sir. Uh, we appreciate your uh, speech. May Allah subhanahu wa ta'ala uh, reward you immensely and may He subhanahu wa ta'ala uh, make you to fulfill your your promise. Uh, balẹ̀ kí ọlá kó bá ní ṣe dáadáa fún aláyé kó bá ní sẹ́yìn kù lórí dáadáa. lẹ́yìn bẹ́ẹ̀ nígbà tí à ń ṣètò lọ́wọ́ àwọn ìyá wa ní mọ́sálásí ń bí lọ́gbà ramos alhaja múlíkà kọ́láwọlé àwọn wọlé débá wa bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ kíọ́lá kí wọ́n sábà ní sanwó lẹ́sàn. bẹ́ẹ̀ náà alhaja wa mẹ́sọ́rọ̀ olówó olówó ságo àwọn náà wọlé abẹ́lọ́wọ̀n ọba àlekè ọlá èyí màmá wa kọ́lọ̀ mọ́sàbáni sanyí lẹ́sàn dáadáa eléyìí tẹ wá gbọ́ yìí kọ́lọ̀ mọ́sàbáni sé fún yín ní ìbálẹ́jọ́ dáadáa ni wọ́n má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún yín. lábẹ́ bẹ́ẹ̀ à ń wò wípé káwọn bàbá wa ìmáàmù làám nílùú kòròdú ká bá wa wí gbólóhùn díẹ̀ ni kó tó di pé aráwọ̀ bàbá tí àhá wọ́n dìde ah, àwọn bàbá wa ẹ dákun kí. ẹ má rọ ọ̀rọ̀ sọ́lù alẹ́nàbílẹ̀ kẹrí. lè ní màtìhí mí ní wà nílé òmàmí ṣùkìrán lè ní màtìhí. ìní wà nílé ọmọ mi. ìtọ́lọ̀ ń fún wa léni inú oore ńlá ni ká ti alukurani ká wá gbọ́rọ̀ ọlọ́run a rí nínú àwọn àkọọ́lẹ̀ kan pé ládàá ó gbà pẹ̀lú tó lọ sí jihadi ni àwa gbọ́rọ̀ ọlọ́run a ti a gbà ẹni tó ṣe lọ́hùn fọ́gọ́ta ọdún ó kírun ọgọ́ta ọdún ọgọ́ta ọdún njọ ẹ ìṣàǹfààní táwọn onímọ̀ nílì yẹn mobile náà ti ọlọ́run níbo ni nǹkan yìí ti ń ṣẹlẹ̀ ìlú Ìkòròdú ni pípè tí wọ́n ń pè mí ìṣẹ́wù mẹ́sìkìnì ti dé ibi tá a pè wọ́n sí ní Ìkòròdú Central Mosque ọ̀rọ̀ ọlọ́run náà làwọn náà tún bọ̀ àbá sọ èyí tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ṣe ń sábàbí oríire fún wa. àmín. bàbá wa alárò ọlọ́run kó bá mi kí yín o. àmín. à ń jàǹfààní ẹ̀yìn ìlọrin púpọ̀ yìí ní power station nípa islam honorable justice jẹ́ ìbínú ẹ̀yìn ní power station ó dàbí ìgbà tí ẹnu ojú ọwọ́ ẹsẹ̀ tí wọ́n bá láwọn ò bá inú ṣe gbogbo aláwọn ò ní í ṣiṣẹ́ mọ́ wọ́n daṣẹ́ lẹ̀ wọn ò ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ oúnjẹ láàrin ìjọ mẹ́ta ojú ò ríran dáadáa mọ́ etí náà ò gbọ́rọ̀ dáadáa mọ́ ọwọ́ gan ò ṣe é gbé mọ́ torí ikùn ní power station gbọ́dọ̀ bá fún lóúnjẹ yóò kárí ẹ̀yin lọ́lọ́run ṣe ní power station wa ẹ bá ń gbọ́dọ̀ tóbi jọ mọ́. ọlọ́run ò ní jẹ́ ọ̀rẹ́ yìí. àmì ìdí. àmì àti ẹbẹ́ ń pa Ah, ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ ó bàjẹ́ bákọ́lá àná gbogbo ẹni tó wá sí ilé ni mo tún wá pé a kú oríire. Ah, bàbá wa ò gbàrà ah, mo bá wọn kí ọlọ́run ọlọ́run kó bá ní kẹ́ bàbá náà ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní fànẹ́ìtù wà máa ya fún ní sọ̀díhìn wà máa ń tìkì wà kúlúmùrì yìí fáánì. ahadisuhu baki. Wakulu ni fani ahadisuhu baki. Ó ní mo ti mọ̀ pé máa kú, ṣùgbọ́n tí mo bá kú tán, iṣẹ́ tí mo ṣe àkọ̀rọ̀ tí mo sọ kò ní kú. Gbogbo èèyàn ni ó kù ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ṣe é lẹ̀ òun ló ló ṣẹ́ wọn kù lénìí ọlọ́run fáwa náà dáadáa ṣe ẹ ọlọ́run jẹ́kẹ́ lè rérú lé fún wa bárkọ̀lá ní muhammad nítawọn ànábì ọlọ́run náà máa jẹ̀ràn ẹ̀ gbogbo àwọn àgbàlagbà nínú islam ni pé báwo lẹ̀yìn àwọn ó ti rí ọlọ́run tó ní kẹ́yìn bàbá ọgbàrà ó dára ọlọ́mọdé ó bàjẹ́ bàtọ́lá àrẹ muhammad gbogbo àwọn tí wọ́n ní kó má bàjẹ́ ọlọ́mọbẹ̀yìn tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lénìí ọ̀rọ̀ kan tó ṣe pé ó yẹ kéèyàn ojú òkùnkùn máa yiri ẹ̀ wò torí jẹ́ bíi tí dókítà sọ fún wa ọ̀nà ṣíríkù pọ̀ àmọ́ ń sọ fẹ́ẹ́ nìkan níjèlè pé ó ń ṣẹbọ ó lóhùn ó sì ń burú mo lóhùn ṣẹbọ mohamed anabi sọ pé àríyáwó ṣíríkù àfihì kárí ni kéèyàn máa ṣe kárí ni ẹbọ kan tó pamọ́ ni nínú ẹbọ lòún fẹ́rẹ́ ẹ̀rí ọlọ́run nìyẹn bí ò bá sẹ́mi nǹkan kan ò lè ṣe ń tá a bá sọ gbọ́dọ̀ ṣẹ ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ tó lè ṣẹ. tí ó sì dúró sí pé tí mo sọ ẹ ó ti rí nìyẹn bẹ́ẹ̀ dà bá sọ̀rọ̀ bó bá ṣẹ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó bá sọ̀rọ̀ tí ò bá ṣẹ kó tún dúpẹ́ lọ́dọ̀ èyí tó ṣẹlẹ̀ lé nìyí Ah, bàbá wa nínú ẹ̀kọ́ ọkọ wa àfa ṣéwù mòyíbí ó ní wàrọ̀ ọ́bùn wáàkì ìdónú mú yí mú mi sùn. Àhábù ìláyà mi ní àlìfin rọ̀jí mi. Àhábù ìláyà mi ní àlìfin rọ̀jí mi. Ọlọ́run kan ṣoṣo Mùsùlùmí á kú oríire. gbogbo ẹni tí kì í ṣe mùsùlùmí wọn kì í lọ́lọ́run kan dúró. bàbá aláìlála yóò ní oògùn yóò léṣù aláìlála náà sì mọ̀ sí olóògùn ó léṣù ó nílẹ̀ẹ̀rùn ọlọ́run di mélòó. ó di mẹ́rin. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ bàbá aláwo náà ó léṣù yóò lélẹ́yìí yóò ní tọ̀hún ṣùgbọ́n ìsìlámù sọ fún apá ọlọ́run kan ṣoṣo ẹ̀kọ́ yìí náà ni bàbá náà tún wá ta wá yìí ọlọ́run má ó di méjì mọ́ wa lọ́wọ́ ẹ ẹ ta wá sí ní kọ́lọ́run dákun ọjọ́ àrí sí ń sábàbí oríire fún wa ṣùgbọ́n ha nà rúbíkà. rọ́bìnrin ìṣe kí a mọ̀ yẹn sí tó wàsálàmù aláìkùsẹ̀lẹ̀ ọ̀fùdílà ọ̀la. ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá ránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀ ń gbẹdẹmukẹ́ ọlọ́run ṣàjẹ́ra ọba wa fẹ́. الإمام خيرا آمين آمين ولك لما سبوا سوا إمام و آمين يزداد لا بأب مما تو إمام وانصر له إني أو شيخ وولي نعم ديلو قردنبي من العلماء المتمسكين بالسنة نعم هو معروف لدي طلاب العلم كل يعرفونه السيد عبد الواسع عبد الواسع أولي واشري السوداني السلفي السلفي لا تشناني شيخ حسن وابوا نبي باي ما شاء الله أبلون وبانك ولا كما سألكم الله آمين آمين وناني وجوكم اللهم شاهداني وبين وجومي نبي باي ní ìkàlẹ̀ àwọn دكتور هو، ní ibi باي ọlọ́run ọba ilé kí ọlọ́kùnmọ́ sàbá ní sanwọ́n ní ẹ̀sán àábẹ̀rẹ̀ ìbéèrè ní sókí nítorí pé ọjọ́ ti lọ àti kírun ní nǹkan bí aago méjì kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni à ń lọ kírun lágbára ọlọ́run ọba ilé kí ọlá. tòmálà kọ́kọ́ ìbéèrè tí à ń kọ̀ dámà fọ́nà wọn ṣe ìkú wa. ìnáni pé oníbèèrè ó béèrè káti ṣe ti àwọn ẹnìkan yálà àǹfààní àbẹ́lòmí tí ń fọ̀ tẹ́ẹ̀lì fíújọ wa pé báyìí ni yóò ti rí àbí báyìí kí ni ojú tí torí hàn sí wa láàmú fi wò ó. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa sọ pé òun mọ bọ́ọ̀lù ẹnìkan ó ti rí àti mẹ́nu bàálẹ̀ kan wípé ń tí olúwa ọ̀fẹ́ ni ntòsí fa tó fi rí bẹ́ẹ̀ ni pé ara ń fi ròyìn ààrẹ nínú alukur'an kẹrin òní pé wà ń dàhú mafatiḥul ghaibi mafatiḥul ghaibi láyà alamuha illahu ọlọ́run nínú ròyìn ọlọ́run ni pé gbogbo kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ yẹn ni pé ń tà rí ti ń bọ̀ ọlọ́run lòun lòun mọ̀ ẹnìkan máa fòun ewu ti ń bẹ́ ń bi kéèyàn ó pòun mọ ìtọ́lọ́run lẹ́nìkan ọ̀mọ̀ yìí ìyẹn ni pé àkọ́kọ́ ewu ti ń bẹ́ ń bẹ̀ ni kéèyàn ń pe ń tàlùkùrá ni wí ò rí bẹ́ẹ̀ torí ká tiẹ̀ ké sọ tẹni ká tó sọ tẹni tọ́lọ̀ yẹ̀ afẹ́ pàkíyèsí ẹni tóun náà jòkó ti ń yẹ nǹkan wò pé kíyèsí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run lẹ́nìkan ọmọ ọ̀la kọ̀kọ̀ àfòwọn ọlọ́run ìwà sọ pé wọ́n mọ̀ ọ́ tọ́ọ̀ máa sọ pé ntọ́lọ́run gbínú alukóra nìyí kò rí bẹ́ẹ̀ kí sì ní dájọ́ ẹni ọba kọ̀rọ̀ sọlọ́run lẹ́nu tọ́lọ́rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ nú alukóra nìkẹ́rì ipò tí islam dúró lórí eléyìí òun làdí ìsànàbì tá a ti kà fúnra wa ni alánàbì lẹ́ni ọba lọ yẹ nǹkan wò lásán fógójì ọjọ́ ni ó fi kírun ọlọ́run òsì ní gbà mélòó làwọn amọ̀tẹ́yìn ó kí tọ́lọ́run ọgbà òun náà yóò tún máa ju fọ́tì fọ́tì nù rẹ̀ nù kọ́lọ́run dákun kọ́sàmọ̀lẹ́mí àtẹ̀yìn o bó ti jẹ́ nìyẹn. ọlọ́run. yorùbá kò mọ̀ mọ́ ọ̀kẹ́ lẹ́yìn ìgbà náà iná ni wípé ìbéèrè míì tún wá wípé ǹjẹ́ àwọn olùmọ̀tò àmọ̀ sí àwọn àfa ǹjẹ́ a lè lọ bá wọn ipa wípé ká sọ pé ẹ dákun ẹ bá mi ṣe àdúrà lérògbà wípé wọ́n súnmọ́ ọlọ́wọ́n ọba jù wá lọ kí ni ojú sí ìsìláàmù fi wo eléyìí náà. ìbéèrè yìí òun lọ́bọ́ ságbọ́n nta ń pè ní àlùwàsílà nínú màá ṣẹ̀ríà nínú màá bá àti ìpín lọ́hùn kí lọ́hùn fẹ́ kí lọ́hùn ọ̀fẹ́ òun ni pé ǹjẹ́ a lè fi nǹkan kan ṣàkàsọ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run a fẹ́ béèrè nǹkan báyìí ká wá lo nǹkan kan bí àtẹ̀gùn pé ká bá àtẹ̀tẹ̀ rí nǹkan yìí gbà lọ́dọ̀ ọlọ́run oríṣi ọ̀nà méjì ni wàsílà pín sí olúwa yọ̀ǹda ká lo àwọn nǹkan kan pé o lè fi nǹkan báyìí tọrọ nǹkan lọ́dọ̀ mi ọ̀tẹ̀ mi lọ́rùn bẹ́ẹ̀ bọ́lọ́mbà sì fi lọ́tẹ̀ òun lọ́rùn ta ni ọ̀pẹ́ ọ̀tẹ̀ òun lọ́rùn kò sí. àwọn míín wá ń bẹ àwa lè pé ọyẹ kọ́lọ̀hún ọtí ọlọ́run lọ́rùn bọ́bá sì ti ní ọ̀tẹ̀ lọ́rùn kí ló yá sí kàpàrù bẹ́ẹ̀ náà sí ẹ̀rí alihamudulilayi sẹ́rí inú tó tẹ ọlọ́run lọ́rùn onírúntẹ́ béèrè yìí bẹ́yìn bá rí i pé ẹnìkan súnmọ́ lọ́hùn àwa náà máa ń tàbí súnmọ́ lọ́hùn o kí ni jẹ́ pé èèyàn súnmọ́ lọ́hùn òun ni kò jẹ́ lẹ́sìn ọlọ́hùn kèsì pé ní táwa gan mọ̀ pé ntọ́lọ́hùn ọ̀fẹ́ ní í ṣe lápèjúwe nísìnyí ẹni tá àyè rí kọ́ wá kírun jàmbá mọ́sálásí kọ́dọ̀ ẹlòmíín wọn ni wòlíì ni bẹ́ẹ̀ bá fi mọ̀ pé kọ́dọ̀ àwọn máa jẹun lọ́sàn-án àwẹ̀ <laughs> mi tọ́lọ́ gbà fún wọn dé ọlọ́hùn ọ̀gbà fún wọn o ṣètò ṣékùn ìsáàmì tèmíyà ní alfurqanu bayna awliya irrahman wa awliya aṣ-ṣaytan ibn tèmíyà léèyàn lè jẹ́ wòlíì àmẹ́bẹ̀rẹ̀ pé wòlíì ti ta ni wòlíì tọ́lọ́run arrahmanu ni àbí wòlíì ti aṣ-ṣaytan àmẹ́ni tá a bá rí ní tá a fi mọ̀ pé yẹn súnmọ́ lọ́hùn a ẹni ọlọ́run ni bó ti lágbára mọ́ ntọ́lọ́run fẹ́ ní í ṣe yín sì máa sá fún ọ̀fẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ni ọba mo bẹ́ẹ̀ pé ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run o ẹ̀yin náà bá ń tọrọ. gbọ́ bí mo ti wí wọn o èmi náà ń tọrọ torí ntọ́pọ̀lọpọ̀ ọwọ́ ọ̀mọ̀ ni ara ń bí òun lè fi bínú sẹ́dá rẹ̀ òun ni kọ́ ọmọ nígbà kan tó fi ń tọrọ nǹkan lọ́dọ̀ sẹ gbọ́ mi ọba tó di lọ́la tó tún wá òfò ọba dọ̀tún la ojú rẹ̀ ó yí padà àbí kò ní yí padà tọ̀lọ́hún kọ́ ọ̀hún ọlọ́run ní mo fẹ́ kẹ́ ẹ máa wá bá mi kẹ́ ẹ máa béèrè kẹ́ ẹ máa béèrè gbogbo ọjọ́ téèyàn bá dilé mi ò ní ní béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ló wọ́n bínú sí torí náà iṣẹ́ àwọn yìí èṣe pé kéèyàn ọmọ mọ̀ nǹkan tọrọ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí òun gan ọmọ kóun lè bẹ lọ́run pé ọlọ́run mọ̀ fẹ́ nǹkan báyìí àfi ẹ̀dá fún èlò ní ọ̀nà mi <laughs> ẹ lákun ìgbà báyìí kí ni ọ̀nà wa gbogbo ẹni tí máa ń ṣe báyìí ọlọ́run lòun lè bínú sí o àmọ́ kọ̀ wá láì fi bẹ́ẹ̀ mi bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run mo wá rẹ́ni tí mo rí kó súnmọ́ ọlọ́run jù mí lọ kí wọ́n á gbé ẹ̀dákun ẹ̀bẹ́ yìí náà tọrọ nǹkan báyìí èmi náà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run o. adìyí mẹ́ntòrò kìlwàsílà àlùmọ̀ṣòro wà nínú àwọn ọ̀nà wàsílà tọ́lọ̀ ń faramọ́ tá a nàbì faramọ́ òun lè na àwọn oníbèrè ọbẹ̀rẹ̀ wípé la rìbá kí ni ewu tí ń bẹ̀m̀bẹ̀ gan tí ìsìláàmù fi ní ká mẹ́gbà mo rò pé gbogbo wa máa ń tí wọ́n ń pè ní rìbá òun ni interest àbí usury owó èlé lédè wa yorùbá ìsìláàmù ọ̀fẹ́ kọ́dà ìsìláàmù nìkan kí ọ̀fẹ́ gbogbo ẹ̀sìn táwọn anábì ọlọ́run mú wa kótó kan tà anábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo anábì ọlọ́run lọ́lọ́run rán pé èèwọ̀ ní kéèyàn gba rìbá èèwọ̀ ní káfún yẹn rìbá kọ́dà ń bẹ nu bíbélì bẹ́ẹ̀. ó ń béèrè yìí wá béèrè pé kí léwu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan tọ́lọ̀ ní kí kàmọ́gbà ìbéèrè tó dáa ni sẹ́rí gbogbo tọ́lọ̀ ń bá ní ká mẹ́sẹ̀ láyé ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé kọ̀sáburú tá a lè ṣe fọ́lọ́run látara bá a bá ṣe àmọ́ àṣàburú fún ẹ̀dá ọlọ́run bíi tiwa náà àjẹpàǹfà ní orí ara wa ni bọ́lọ̀ ń bá ní ẹ̀mẹ́gba ẹ̀mẹ́jẹ rìbá ẹ̀mẹ́gba rìbá àdáyà ǹfà ní orí ara wa ni. sẹ́rẹ́ ni tó bá ti kọlù gbọ̀ọ́rọ̀ rìbá tà ń wí yìí òun ni wàá sí òótọ́ lẹ́nu ẹ̀ ọ̀nẹ́rẹ́bù <laughs> ẹni tí ó ti nílé rí tí ò ní mọ́ látàrí kíni látàrí interest òun ni ẹbí pé ìjẹun ń bẹ ń bẹ àbí kò sí kọ́dà bí ọ̀gbọ́n kéwú yóò ṣe wá sílẹ̀ fún yín tí <laughs> tí ó dùn ju tàfà lọ